táwọn yẹn bá jẹun tán a dẹ̀ máa fáwọn náà lóúnjẹ. how dare you talk to him that way you are very very stupid. kí ló mo dáná. ah báwo ló ṣe máa sọ pé àwọn kan alálùbáríkà àwọn kan ṣalálùbáríkà ṣó fẹ́ sọ pé mo pé ọ̀rẹ́ ọkọ ìyàwó lẹ́ni tó dúró ni i'm um, brother i'm so sorry ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ọ̀ ẹ má bínú ìwọ náà ṣe kí àkókò oúnjẹ. ẹ ẹ báwo ni ẹ tó fẹ́ bù ṣe ti ń gbọ́ o ti gẹ ojú mi dáadáa oúnjẹ tí ìyá ń jẹ ni òbúfẹ́ ní olóṣì ọ̀dà bùn tó bù kíákíá. Um, hello ẹ jẹ́ kó repeat statement ni um, you can change it. hello ẹ ló bu nǹkan tí mo ní kó bù níbi tí mo wà mí ni mo níjọba tí ó bá dẹ̀ tẹ̀yìn lọ́rùn á parí pàṣẹ eléyìí náà. ọ̀tá ló gbà yín síṣẹ́. tájú àti fọgbà yín. má serve báyẹn náà okay it's fine ó yá fẹ́ràn sí brother brother. èmi ni wọ́n eh, mú jẹun. Ah. tó bá gbọ́ ọ́lẹ̀ ọgbọ́n lọ yín gbénu. ah goodness uncle gbádùn wo wọn náà. ẹ jẹ́ wọn tó bá ń bí mi nú tó ń bí mi nú gan ni. bọ̀ oúnjẹ yẹn gangan kọ́ ni problem. ẹ má wọrí tẹ́yìn náà bá ti jẹ́ máa wà okay ẹ má wọrí gbẹgbẹgbẹ fún gbàgbàgbàgì ìtayín tó bá jẹ ntọ́ kó tayín jò ló ti rírú ẹ ṣe ń fún ẹ méjì. you can hold it. mi ò mọ. um darling o mọ̀ pé mo ti mọ̀ ń wọ̀ látọjọ́ yìí olórí sàn ara o mọ̀ pé mo ti mọ̀ ń wọ̀ látọjọ́ yìí mi ò rò pé mo fojú jọ bọ̀tá bọ́n búrẹ́dì ó ń gbá lórí mi gidi ó sán lórí mi gan kí ló mọ ọ náà àwa wí tó sorí gúgù bíi ilé su kí ni ìṣòro ayé rẹ náà ó rèlé ìpẹ́ ó sọ̀rọ̀ sí òrìtàn pẹ́ ó sọ̀rọ̀ sí kí ló dé ah, tiẹ̀ sí bí kíní kò ṣe ga tó kíní kòkó ní ga tó níre èmi yìí ni mo gbà ọ sísẹ. ẹ dákẹ́ ẹnu ẹ ọ̀rẹ́ mi ah, wèrè. àwọn ah, olùgbà sẹ́tọ̀ ńlá agunlẹ̀ ṣe pé eh, kò bọ tá ń làwọ̀ wèrè àwọn tó lọ́wọ́ láwọn dá ìjọ ni wọ́n ti kú tipẹ́tipẹ́ wá ní kíní kan wọn eh, bọ̀ tàtà ń ránṣẹ́ ayé ọ̀wọ́ sí tọ́ọ̀fù mọ̀ eh, wèrè tó ń bá aṣojú náà òun náà lọ́wọ́ tọ̀yọ̀bọ̀ olórí burúkú àmínú sọnù sùmọ́nú ẹ̀rẹ̀ ní òfin wẹ́ni àdánù kí ẹlẹ́pẹ̀ẹ́dẹ́pẹ́ mọ́ fọwọ́ bu kankan. èmi mo dé ní kò orí bó ṣe ń pọtọ́ lẹ́nu bí akọ ọ̀gbìn mo dé ní kò má bàa fi tọ́ ẹ̀ sí rẹ̀. kí ẹlẹ́bùkí ló ń dé kí ni ìyẹn dé ṣe mistake o ò lè bá mi ṣiṣẹ́ mọ́. àìsẹ́ kí ni mo fẹ́ ṣe o ò lè bá mi ṣiṣẹ́ mọ́. wo iṣẹ́ mẹ́rin mo ní èyí fẹ́ ṣe olùṣọ́ wá gbé wáìpà sójú wo bá sílẹ̀. wọ́n o ò lè mi ṣiṣẹ́ mọ́ ọkọ ìwà yóò ti ẹ̀ láàrin mi àti ẹ̀. mk wa bí ọlá ń bẹ lógùdù express ibi ẹ̀ bá yé mi jẹ́ dé o ò lè mi ṣiṣẹ́ mọ́ ta ló bá yé ẹ mo san ṣé mo san salary fún yín o fẹ́ fi mí ṣẹ̀sìn bíbí níbo dẹ̀ ṣe wá irọ́ ló pa. èmi àti ẹ ṣé orí sínú bá bí mi. tí n bá pa àwọn mẹ́ta kọ̀ báyìí ọmọ san kiri bí ara ni abẹ́rẹ́ rẹ ò lábẹ́kúta bẹ́ẹ̀ni so wárí wèrè tèmi gan wá gbà wé gbèlú àmọ́ mo fún ọ níyùn náà gbogbo wèrè tá a bá ṣe á sọ dilé o ò lè wá bójú mi jẹ́ nbí bí tó yẹ pé wọ́n ní gbaṣẹ́ fún mi mọ́ oh sorry darling ó yá. kàtà mọ bínú má rí kéńkéle kí ni o mú wèrè kẹfà là ń parí èdè là ń parí níbo àwọn wèrè wo kí ló fẹ́ bóúnjẹ fún mutrade dání kó mutrade fún mi jáde bó ń ṣe. plana plana ṣe àṣeyín yín funfun wọn ah. láì ṣe náà ìgbà mú tray wá kásá ẹnì tí ó yà mọ̀ sáfù. kò ní ìdẹ́ máa bu nísìnyí ah, kí n máa rí. mo láìkí aṣọ yín àti bíi lọ́ńbọ̀dì. èmi náà láìkí. Ah, mo láìkí ẹ. àfi ṣòkòtò kébí ó kéré.